glory be to God in the highest. ògo ní fún ọlọ́run ní òkè ọ̀run. glory be to God in the highest. ògo ní fún ọlọ́run ní òkè ọ̀run. glory be to God in the highest. dádì àti mọ́mì tó ń gbọ́ mi. dádì and mọ́mì listen to me. bọ̀dá àti àǹtí yẹn. brother and sister. jájọ pohùn papọ̀ láti gbé ọlọ́run ga. let's lift God high together. sọ pẹ̀lú mi pé ògo ní fún ọlọ́run ní òkè ọ̀run. say with me that glory be to God in the highest. ẹ jẹ́ a let us pray. ọlọ́run ayérayé a gbé yín ga o. everlasting God will lift you high. ẹ̀mí àwọn wòlíì àṣẹ ọlọ́ba. spirit of prophets will make you king. a fún oṣù tí ó tuntun yìí. thank you for another new month. a dúpẹ́ láti january wá títí di àkókò yìí. we thank you from january to this present moment. a dúpẹ́ fún ìdásí ẹ̀mẹ́ wa. thank you for sparing our life. a dúpẹ́ fún ààbò wa. we thank you for your protection. a dúpẹ́ fún àánú tí a rí gbà. we thank you for the message that we receive. a dúpẹ́ fún ìwòsàn. we thank you for your healing. a dúpẹ́ fún ìrànlọ́wọ́. we thank you for help. Olúwa gba ọpẹ́ wa. accept our thanks Lord. nínú gbogbo ayé àwọn tó ń gbọ́ wa. in the life of our listeners. a sọ pé o ṣé o. we say thank you. torí pé wọ́n jẹ́ àlàyé náà fi lè máa gbọ́ wa. because they are living so that's why they are listening to oh, us. ó jẹ́ ẹnikẹ́ni ó ti di àkọlẹ̀bù. did not allow anyone to have been buried. a sọ pé ṣé. we say thank you. gba ọpẹ́ wa. accept our thanks. ǹjẹ́ à ń lọ nínú àdúrà àti àṣálẹ́. we are going into night prayer. lórúkọ jésù olúwa darapọ̀ mọ́ wa. join us all love. èyí ni àdúrà fún oṣù tuntun oṣù kẹjọ. this is a prayer for new month the month of.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 Mo kí i kú oṣù tuntun. I greet you happy new month. Oṣù ayọ̀ ni yóò jẹ́ bẹ́ẹ̀ gàdí. It shall be a month of joy. Ní orúkọ Jésù. In the name of Jesus. Jájọ panupọ̀ jájọ fúnrin yín Ọlọ́run. Let's appreciate God with this song. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú orin yìí. Appreciate God with this song. Olúwa ẹ ṣé fún oore rẹ̀. Olúwa ẹ ṣé. lọ́wọ́ ẹ wá o. accept our times. dádì àti mọ́mí mo fẹ́ kó wá orin kan lọ́dọ̀ rẹ lọ́dọ̀. dádì and mommy I want you to search my song in your heart. tó bá ṣeé ṣe kó o kọ́ kó o jó sí. if it is possible for you to sing and dance to it. torí ẹni tó bá dá sí ló yege o. because it is only one that has fear that is free. àwọn ọ̀pọ̀lọpọ̀ ti kú wọ́n ti sùn. many have died and they have gone. àwọn mìíràn ṣe wà á fi tí ò yẹ kí wọ́n wà. many they are where they are supposed not to be. ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run làwọn mí wà. they are one legged and half. àwọn ò tilẹ̀ ní ìrètí èyí ìyè mọ́. they don't even alive. ṣùgbọ́n ìwọ ń bẹ láàyè ń gbọ́ but you are alive you are listening to me. kì dára ju àwọn tó ti kú lọ. it's not because you are more than those that have come. oore ọ̀fẹ́ lórí gbà o. it is grace that you have received. kí ni tó fi yẹ kó mọ oore ọlọ́run. this is the reason that you need to appreciate God. kí ni tó fi yẹ kó mọ iyì rẹ̀. this is the reason why you need to know his value. ìdí ni tó fi yẹ kó gbé ga. this is the reason why you have to lift him high. kò béèrè káwọn káwọn láwọ àìjọ ọpẹ́ he did not ask anything from you that text. Ó yẹ kó lè fi ọpẹ́ yẹn fún. You need to give him this text. Aláyé ní Olúwa o, fún oore rẹ̀ àti iṣẹ́ ìyanu rẹ̀ aláyé. lè débẹ̀ o. Mo yin alógo. Mo yin alógo. Mo yin alógo. Ibi ẹ̀sìn mi dé. Mi mọ̀ pé mo lè dé. prayer fún This is the prayer for the eighth month. Mo fẹ́ kó múra lálẹ́ I want you to be serious tonight. Gbogbo oṣù yìí ló lè gbàdúrà yìí. You can pray this prayer throughout this month. Èyí tàbí rẹ́mi fún fún oṣù kẹjọ ni. This is what I've said for you to this month. Mo bá lè ṣe fún ọ gbà lójoojúmọ́. If it is possible for you to pray it every day. Mo fẹ́ kó máa gbà I want you to pray. Èyí ni oṣù oṣù tó ṣe pàtàkì. This is a special month. Oṣù yìí ṣe pàtàkì nínú ayé tèmi. This month is a special month in my life. Mo gbàgbọ́ pé oṣù yìí ló ṣe pàtàkì nínú ayé rẹ. And I believe that is also special in your life. Nínú ayé ìjọ tó ti ń gbà wá lọ́wọ́lọ́wọ́. In the life of the church that you are listening to right right now. ṣíṣe altar of prayer and miracle which ministry. which is the church of altar of prayer and miracle ministry. ètò kalẹ̀ sí ìlọ́fà àti káàkiri gbogbo àgbáyé. it's cited in Lọ́fà and Globalcom. gbogbo ní oṣù yìí ti ṣe pàtàkì. this month is a special month. mo fi àkókò yìí kí o gbó ọmọ ìjọ altar of prayer and miracle and ministry. I'm using this medium to greet all the members of altar of prayer and miracle ministry. ní gbogbo àgbáyé. in heaven eh, in the universe. Àti gbogbo ẹ̀yẹn ń jẹ́ alábàápín programu wa gbogbo. and the associate members Mo gbàdúrà pé lórúkọ Jésù oṣù yìí oṣù ayọ̀ ni ó jẹ́ fún ọ. I pray that this month will be your month of joy. Mo kí ọ oríire. I congratulate you. Mo sì kú ọ ọdún. And I congratulate you. Mo fẹ́ kó yí ọ. I want you to understand. Oṣù yìí ni oṣù tí a máa ń ṣe àjọ̀dún wa nínú ìjọ. This month is the month that we normally observe our annual anniversary in the church. Nítorí oṣù yìí gangan ni ìjọ yìí la fi ìpìlẹ̀ rẹ̀ lélẹ̀. Because this is the exact month that this church was started. Bẹ́ẹ̀ ló tún pé ọdún mìíràn ní ọdún And it close another year this year. Mo fẹ́ kó gbà pẹ̀lú mi pé orí ọ̀fẹ́ Ọlọ́run náà jọ I want you to agree with me that it is the grace of God that we all receive. Ogun ọ̀rọ̀ àpáàdì ò ní borí orí náà nínú ìjọ rẹ̀. The hell the kingdom of hell will not prevent in the church. A fẹ́ wọnú àdúrà fún oṣù kẹjọ báyìí. We want to go into prayer for the eighth month. A fẹ́ wọnú àdúrà fún oṣù kẹjọ yìí. We want to go into the prayer for the eighth month. Kí ni Olúwa fi rán mi sí ọ? What is it that the Lord sent me to you? Ohun tá fẹ́ ṣiṣẹ́ lórí náà ni àkòrí tó fún wa fún àjọ̀dún ti ọdún yìí. What we want to work on is the topic that he gave us for the, this year years anniversary. ó ló fún wa gẹ́gẹ́ bí àkòrí fún ti convention tọdún yìí. he gave us as the top peak of the convention of this year. Òun náà ni ibi gíga. Which is higher ground. Ibi gíga. Higher ground. Mo fẹ́ kẹ́ láàrin ìṣẹ́jú bíi márùn-ún lórí ibi gíga. I briefly want to talk on higher ground for like five minutes. Bẹ́ẹ̀ dẹ̀ ní nípa orí ọ̀fẹ́ Ọlọ́run. And by the special grace of God. Ní ọjọ́ kẹfà tí ìpàgọ́ ti ọdún yóò bá máa gbéra sọ. And on the sixth that this year convention will start. A ó máa ju ètò èsì orí afẹ́fẹ́. We will be putting all this program on air. Ó dẹ̀ máa gbọ́ nípa ibi gíga. And you will be hearing about high, higher ground. láti ẹnu àwọn ìránṣẹ́ rẹ̀ káàkiri tí ó ti máa lò fún ìpàgọ́ yìí. from the ministers of God that we use for this convention. ṣùgbọ́n mo kọ́kọ́ fẹ́ ṣí ọ níyè nípa ibi gíga. I quickly want to open your understanding concerning health care. kí tó pe àwọn àdúrà fún ọdún yìí. before I call prayer for this month. ẹnìkan ń bẹ lábẹ́ omi. someone is under my voice. ó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. you are listening to me right now. lórúkọ Jésù Kristi Nazareti. in the name of Jesus Christ of Nazareth. Olúwa yóò mú ọ lọ sí ibi gíga. the Lord will take you to higher ground. that level that you have remain little. I want you to know a secret. Pé gbogbo ènìyàn ló lọ aṣètò ibi gíga fún. That the Lord has planned a higher ground for everyone. Ó ní káwọn ní nǹkan tí jẹ́ kéèyàn dé ibi gíga. It is something that hinder one not to get to the higher ground. Ibi gíga wà fún àwọn èèyàn tó ṣe pàtàkì. Higher ground is for special people. Ó wà fún àwọn ènìyàn ńlá. It's for prominent people. Àwọn tí ó ń wà ní ibi gíga wọn ṣe ènìyàn lásán. Those that they are higher ground they are not just ordinary people. Ó ó wà ibi gíga ó wà fún àwọn tí Ọlọ́run ti kọjú síse lóore. Higher of glory is for those people that God has favored. Oh, ó oh, wà oh, ah, ibi gíga ó jẹ́ ibi ògo. Higher ground is a place of glory. Ó jẹ́ ibi ògo fún àwọn ènìyàn pàtàkì tá a ti ṣètò rẹ̀ fún. It's a place of glory for important person that has been planned for. Ah, ẹni tó rí àánú gbà ní débi gíga. It is one that receive person that get to higher ground. Ẹni tó rí ojú rere Ọlọ́run ní débi gíga. It's one that see God's favour that get to higher ground. Ẹni tí ó rí oore ọ̀fẹ́ lọ́dọ̀ Ọlọ́run ló ń débi gíga. It's the person that receive grace from God that get to higher ground. Mo fẹ́ kó o mọ̀ pé ní tádùrà rẹ gbà ní débi gíga. I want you to know that the one that his prayer has been answered that get to higher ground. gbogbo èèyàn ló mọ lérò ibi gíga ṣùgbọ́n kì í ṣe gbogbo èèyàn ló ń débi gíga. everyone have plan for higher ground but it's not everyone that get to that higher ground. mo ń ṣe àṣìṣe mo ń ṣe mo ò bẹ́ kó ṣàṣìṣe ọ̀rọ̀ tí mo sọ lálẹ́. I don't want you to mistake what I'm saying tonight. mo sọ pé olúwa ṣètò ibi gíga fún gbogbo èmi. I said the Lord planned higher ground for everyone. ọlọ́run fẹ́ kí gbogbo èèyàn wà níbi gíga. God wants everyone to be in higher ground. ó ti ṣe ètò rẹ̀ láti ìpìlẹ̀ wá and he has planned it right from the foundation of the world. jẹ́ kí iṣẹ́ ogbe èèyàn ló wà níbi gíga. but it's not everyone that is higher ground. torí àwọn kan wà tó pé májàmú ò jẹ́ ká débi gíga. because there are some that covenant hinder them now get into higher ground. ègún ò jẹ́ káwọn kan débi gíga. cause the law allows some to get to that higher ground. oh ẹsẹ̀ òkùnkùn ayé ọ̀tá kò jẹ́ káwọn kan débi gíga. Seeing darkness enemy and even one did not allow some to get to the higher ground. tó pé bá àti agbára ni wọ́n sà. they have have all their power and mind. Wọ́n ti sa gbogbo pàtí agbára wọn. They have their power and mind. Ṣùgbọ́n wọn ò dé ibi gíga yìí. But they did not get to that high ground. Nítorí pé kìíní kan ó dá wọn padà àbí kó já wọn bọ̀ àbí kó dá wọn dó sísàlẹ̀. Because one thing is pulling them down to the ground. àbí kó dá wọn dó sísàlẹ̀. or stop them. gbọ́ èmi sọ bí wòlíì ọlọ́run lálẹ́. I say it as a prophet of God tonight. pé nínú oṣù kẹjọ tó wọ̀ ẹ́. that in this eight months that you have. ibi gíga tá ti ṣètò fún ayé rẹ. the higher ground that has been planned for your life. èyí tí ogun ìdílé ò gbà ọ́ láàyè. that the house and enemy did not allow you. Ìjọ nǹkan kan ò gbà ọ́ láyè. The one thing did not allow you. Lórúkọ Jésù Olúwa yóò mú ọ débẹ̀. In the name of Jesus the Lord will take you to that heaven. Mo wọnú Bíbélì mi. I search my Bible. Mo rí àwọn ọ̀pọ̀lọpọ̀ àpẹẹrẹ ibi tí Olúwa ti gbé ìdílé ọlọ́dọni dé ibi gíga. I see example of many places that God have taken individual and family to higher ground. ó tó fún àánú agbára orí ọ̀fẹ́ rẹ̀ tó fi mú wọn débi gíga. in which by his grace mercy and power take them to higher ground. mo lè mọ̀ lè sọ̀rọ̀ lé gbogbo ẹ̀ lórí lálẹ́. I may not speak over everything tonight. ṣùgbọ́n mo fẹ́ kó o mọ̀ pé àwọn kan ti débi gíga sọ. I want you to know that some people are getting to higher ground and speak. nínú ìwé Samuel kene in the book of first Samuel. orí kẹsàn-án rẹ̀. chapter nine. ẹsẹ̀ ìkọkàndínlógún rẹ̀. verse nineteen. bíbélì jẹ́ kó yé mi nípa arákùnrin kan. Bible made me to understand concerning a man. Tí a ń pè ní Sọ́ọ̀lù. Which is called Saul. Nígbà tó ń wá ó ń wá kẹ́tẹ́kẹ́tẹ́ bàbá rẹ̀ nígbà tó sọnù. When is looking for his father fault when he got me. Ó pàdé Samuel. He met Samuel. Èyí tó jẹ́ aríran láti fi ọ̀ láti tọ́ wọn sọ́nà nípa kẹ́tẹ́kẹ́tẹ́ tó sọnù. Which is the to direct them concerning the cause that law. Ó ó nǹkan jáde láti ẹnu Samuel sí Sọ́ọ̀lù. A voice come from of Samuel to Saul. Ohun kan jáde sí ayé rẹ̀. Something come out from his life. Ọ̀rọ̀ àṣẹ kan jáde láti ẹnu wòlíì sáyé rẹ̀. The word of authority come out from the life to his life. èyí tó yí ayé rẹ padà lọ́jọ́ náà. we change his life that day. èyí tó yí ìtàn rẹ padà lọ́jọ́ náà. we change his story that day. kí ni samuel sọ fún sọ́ọ̀lù náà. samuel dá sọ́ọ̀lù lóhùn ó sì wí pé. samuel dá sọ́ọ̀lù lóhùn ó sì wí pé. èmi lẹ ríran náà. èmi lẹni tó ń wá ríran náà. òkè lọ síwájú mi ní ibi gíga. ó ní kí sọ́ọ̀lù ó gòkè lọ sí iwájú ní ibi gíga. ẹ ó sì bá mi jẹun lónìí. ó wọ́n ní wọ́n sì bá ń jẹun lónìí. ní òwúrọ̀ èmi yóò sì jẹ́ kí o lọ. ó bíbélì wípé ní òwúrọ̀ èmi yóò lọ. gbogbo èyí tó wà ní ọkàn rẹ ni èmi ó sọ fún ọ. a bíbélì wípé. bible say. nígbà tí sọ́ọ̀lù pàdé samuel. when met samuel. sọ́ọ̀lù samuel wá sọ fún sọ́ọ̀lù. samuel tó tọ̀. pé gbọ́ o. na listen. gòkè lọ sí iwájú mi ní ibi gíga. go up to me in the high place. ibi tá a ti pàdé nísàlẹ̀ yìí. here we met under the ground. ibi ò lè determine àyànmọ́ rẹ. this place cannot determine your destiny. ibi àyànmọ́ rẹ ní òkè. where we determine your destiny is higher ground. ibi tá a ti kọ́ mọ́ ní òkè. where has been destined for you is higher ground. ó tá a ti lọ́ọ̀dà ibi tá a ti fẹ́ sọ́ọ̀dà ní òkè. where you are going to become is higher ground. ibi tí àwọn kan péjọ àwọn aláṣẹ máa ń jókòó sí àwọn ìjòyè ọgbọ̀n tó ń jókòó sí àwọn aláṣẹ ibi tó máa ń jókòó sí ní òkè ibẹ̀ náà ni kò lọ kọjá sí. it is the higher ground that the authoritarian they normally gather and do their meeting that is where we are going to meet. ibi òkè la ṣètò rẹ sí. your seat is in higher ground. Ó kọjá sókè. Go to that high ground. Ó ní kọjá lọ sí ibi gíga. You go to high place. Níbi gíga yẹn. That high place. Ibẹ̀ láti sọ tó dà fún ọ. That is where we are going to determine what you are going to become. Ibẹ̀ láti fi ọ jẹ ọba. That is where you are going to become a king. Ó lọ́jọ́ òru ọjọ́ náà. That's very nice. Ìjọ náà ní ìpín àti àyàmá ìpín àti ìṣẹ̀dá Saul ló yí padà. It was that day that the Lord and the person of Saul changed. Oh, oh eh, ohun tá a rán wáyé bí ọba láti Ọlọ́run wá. What he has become to this world as a king from God. Ibẹ̀ láti fìdí rẹ̀ múlẹ̀. That is where it is established. Ibi gíga. Higher ground. Ibi gíga. Higher ground. Ẹnìkan náà ń gbọ́ mi lálẹ́. Someone is listening to me tonight. Oh, a ti kọ́ ibi gíga mọ́. You have been set up for a higher ground. A ti kọ́ ibi gíga mọ́. Higher ground have been set up for you. Àlá ibi gíga lọ́lá nípa ara rẹ. It is dream of high ground to dream about yourself. Àlá ibi gíga ńlá nípa rẹ. dream about higher ground concerning Ó oh, Olúwa ti fi ìran gíga rẹ hàn. The Lord has shown you the revelation of higher ground. Àkókò ti tó láti mú ọ débẹ̀. It's time to make you to get to higher ground. Àyè òjàmí láti sọ nípa Esther. And no chance to tell the story of Esther. Gẹ́gẹ́ bí ó ti bí ó ti já nǹkan kan tẹ́lẹ̀. As she was nothing before. Ṣùgbọ́n a mú dé ibi gíga. But she was taken to higher ground. Ó di ayaba láàfin. She became a queen in the palace. Ọmọ ẹrú lásánlásán. A medium. Àyè òjàmí láti sọ nípa Dávidi. And no chance to talk about David's story. Ẹni tó wà nínú igbó. The one that is in the bush. Ṣé ń da ẹran bàbá rẹ̀? That is taking care of his father's sheep. Bíbélì wí pé. Bible says. Samuel lẹ́mi ò ní jòkó. Samuel said I will not have my say. Àbí tá a bá tó mú ọmọkùnrin dé. Until this child is taken here. Oh, ayé ìtàn rẹ̀ padà. His story was changed. A mú jáde láti inú gbó. He was brought from the bush. Wá sí ààfin láti jọba. To the palace to become king. Ó dé ibi gíga sọ̀rọ̀. He came to that higher ground as faith. Ayò gbà I am not child. Láti sọ nípa àwọn tó ti dé ibi gíga. To tell talk about those that have gotten to higher ground. Nínú Bíbélì. In the Bible. Àwọn tí wọ́n jẹ́ nǹkan kan lánàá. Those that they are nothing before. Ṣùgbọ́n tí wọ́n padà jẹ́ nǹkan lónìí. But in which there something today. Àwọn tí ìtàn wọn yí padà. Those that Story change. Ah, àwọn tó dé gíga sọ. Those that they get to higher ground of Àwọn tó dé tí àṣẹ wà. Those that get to where authority is. Àwọn tí wọ́n dé tí ìlérí Musa ìran wọn wà. Those that get to where the fulfilment of their promises. Àwọn ni mò sọ nípa rẹ̀ lálẹ́. That's what I'm talking about tonight. Ìwọ náà ní ìran kan. You too you have a vision. Ìran ibi gíga ni. The vision of higher ground. Olúwa ní àkókò ti tó. The Lord said it is time. Pé o fẹ́ mú ibi gíga. I want to take you to that higher ground. Ibi tó ti ń bọ̀ kò já mọ́ o. Where you are coming does not matter. Ibi tó dé dúró lọ́wọ́ kò já mọ́ Where you hand out doesn't doesn't matter. Ibi tó lu amú ọ lọ ló ń sọ fún mi o. It is where he's taking you to that is not telling you. fẹ́ mú ọ dé ibi gíga. I don't want to take you to higher ground. Mo fẹ́ kó gbàgbọ́ mi. I want you to believe with me. Mo fẹ́ kó gbàgbọ́ pẹ̀lú mi. I want you to agree with me. Tí Olúwa bá lè mú Sọ́ọ̀lù jáde ní ìran Benjamin. If the Lord can bring Saul from the generation of Benjamin. Láti fi jọba ní láti fi jọba ní Ísírẹ́lì gẹ́gẹ́ bí ọba àkọ́kọ́. to become a king in Israelite as a first king. ó tó mú dé ibi gíga. and take him to higher ground. Sọ́ọ̀lù tilẹ̀ ń ṣe àwáwí nípa ibi tó ti jáde. Saul was even complaining about his foundation. ó ní ìran mi ló lẹ́yìn jù. he said my foundation is the one that goes eh, down hey, first. My, eh, my generation my family. àwọn ìran rẹ̀ my generation. ẹ̀hún eh, ló lọ ẹ̀yìn jù. they are little. ó ṣùgbọ́n Olúwa ní kì í ṣe òun ni mò ń sọ. but the Lord said I'm not talking about that one. ìwọ gan ó lè jẹ́ pé ibi kékeré ló ti jáde. due to my come from a little place. ó lè jẹ́ pé lẹ́yìn lẹ́yìn ló wà. it's my being you may be the one Maybe in your workplace. Nílé bàbá ilé ọkọ rẹ ni. your husband. A ti ṣètò ibi gíga kan fún ọ. higher ground will be set for you. Èyí tí Olúwa mú ọ lọ. The Lord is taking you to. Olúwa lákòókò ti tó. The it, is time. A fẹ́ mú ọwọ́ bẹ́ẹ̀ ní oṣù yìí. want to take you to that higher ground. Mo fẹ́ kó gbàgbọ́ pẹ̀lú mi. I want you to agree with me. Bíbélì mi sọ fún mi. Bible tell me. Nínú ìwé Matthew gan In the book of Matthew. Nínú ìwé Matthew. In the book of Matthew. Ní orí kọkàndínlógún. Chapter nineteen. Ibẹ̀ ló ti fi ìdí ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀. That is where he establishes his way. Ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n verse twenty six. kí ni bíbélì wí. ṣùgbọ́n jésù wò wọ́n. jésù wò wọ́n. ó sì wí fún wọn pé. ó wí fún wọn pé. ènìyàn ni èyí ṣòro fún. ènìyàn ni èyí ṣòro fún. ṣùgbọ́n fún ọlọ́run. ṣùgbọ́n fún ọlọ́run. ohun gbogbo ni ṣíṣe. bíbélì wí pé. bible says. jésù wò wọ́n. jesus look at them. ó ní ènìyàn ni èyí ṣòro fún. he said this one is impossible with men. ó jọ pẹ̀lú ọlọ́run. but with God. ohun gbogbo ni ṣíṣe. all things are possible. I'm telling you is. pẹ̀lú ọlọ́run. God. ohun gbogbo ni everything is possible. take you to heaven. má wo ipò r rẹ. don't look at your position. má wo tó ń tó ń là kọjá. don't look at your challenges. o tiẹ̀ réyàn tọ́. you don't even have anyone to struggle. o tiẹ̀ lọ léèwé. you don't even go to school. o tiẹ̀ jẹ gbèsè lọ́wọ́lọ́wọ́. you even have ten. o ti wọ́kọ̀ ò rọ́kọ. you have no husband. o ti wọ́ o ti fẹ́ bímọ ò bímọ. you are looking for child. ipò bí tó wà ó tẹ́ you are not satisfied with where you are. níbi iṣẹ́ rẹ. at a working place. o ẹ̀yìn lẹ́yìn ló wà. you are the last. èyí ò túmọ̀ sí pé ò lè dé iwájú. this one mean that you no get to have a place. èyí ò túmọ̀ sí pé ò lè dé ibi gíga. this one not mean that you no get to have a place. láàárín àwọn ọmọ I ìyá rẹ gẹ ẹ̀yìn lẹ́yìn ló wà ìwọ èyí ò túmọ̀ sí pé ò lè dé ibi gíga tó bá lè ṣe fún Joseph tó mú dé ibi gíga ní ilẹ̀ Egypt ó lè ṣe fún ìwọ náà ó ní ènìyàn lè ṣòro fún it is with man that this thing is impossible. ó ní ṣùgbọ́n pẹ̀lú ọlọ́run. but with God. ohun gbogbo ni ṣíṣe. all things are possible. kí ló dé tó gbà pẹ̀lú mi. why can't you agree with me. pé pẹ̀lú ọlọ́run. that with God. láti inú oṣù kẹjọ yìí. in this eight months. pé ohun gbogbo ni ṣíṣe. that all things are possible. láti mú ọ débi gíga. take it higher ground. láti mú ọ débi gíga. take it higher ground. ìwọ náà pàṣẹ. you too will decree. ìwọ náà lè pàṣẹ. you too can command. ìwọ náà wá jẹ láyé rẹ. that incident of higher ground will happen in your life. wàá ní wàá ní ìrírí ibi gíga láyé rẹ. you have experience of high place in your life. bá a ti fi rán mi sí ọ lóṣù nìyẹn. this is how I'm sent to you this morning. tó bá lè gbà pẹ̀lú mi. if you can agree with me. ọkàn nílò láti gba Jésù ní Olúwa tó gbà lára. you need to Jesus as the Lord and your Savior. Jésù tó sọ pé òun gbogbo ni ṣíṣe. Jesus has said all things are possible. òun ló lè ṣe o. is the one that can do it. bàbá àti màmá rẹ lè má lè ràn lọ́wọ́ débi gíga. mother cannot help you to that high place. àwọn ọ̀gá rẹ níbi iṣẹ́ rẹ. the boss at your working place. wọ́n lè má lè ràn lọ́wọ́ débi gíga. they may not help you to that high place. wọ́n ti ṣèlérí fún ọ parọ́ jíjà kulẹ̀. they have promised you and they have failed. àwọn èèyàn ló sì ṣèlérí fún ọ. many people have promised you. láti mú ọ débi gíga láyé. to higher place in this life. ṣùgbọ́n wọ́n ti já ọ have disappointed you. Jésù nìkan ni ò lè já ọ it is only Jesus that cannot disappoint you. òun náà ló nílò láti gbà sílẹ̀ ayé rẹ. it is only him that you need to accept into your life. ó gbà gẹ́gẹ́ bí Olúwa olùgbàlà rẹ. as the Lord that tó bá fi lè gbà á ó dá mi lójú pé amọ̀débi gíga amọ̀débi gíga àwọn kan wà mẹ́ta gbọ́ ìtàn wọn lónìí. ibi tó ti ń bọ̀ jámọ̀ kankan wọn ò ní ìtàn rere ní ìpìlẹ̀ wọn. mo fẹ́ kó gbàgbọ́ o pé ẹni tó bá máa tàn láyé ẹni tó bá máa nítàn láyé ẹni tó bá máa tàn á ní ìtàn ẹni tó bá máa tàn á ní ìtàn story. ohun tó ń là kọjá yẹn. you are passing through. o kò túmọ̀ sí ní débi gíga. doesn't mean that you are not going to high ground. èyí ni ìtàn tí wàá sọ. this is the story you are going to share. nígbà tó bá dé ibi gíga. when you get higher ground. má jẹ́ kókó sọ́wọ́ pé ò débẹ̀. don't let anything tell you that you are not going to. ẹni òkè ni ọ. you are the person of higher ground. ọ ti kọ ibi gíga mọ. higher ground have been for you. wàá sì débẹ̀ lórúkọ Jésù. and you get to that place in Jesus' name. ti gba Jésù lórúkọ tó gbà lálẹ́. you just accept Jesus as your Lord. ìkejì ni láti gba àdúrà. second you will be seriously gbé àdúrà I will call some prayer. for this eight months. mo fẹ́ kó mọ dàmú àdúrà yẹn. I want you to pray this prayer. lọ́jọ́ bá ti di ọjọ́ kẹfà. but when it get to six. mo rọ̀ ọ́ pẹ̀lú gbogbo. I told you. kó o lọ sí orí YouTube. make sure you go to your YouTube. Prophet Ṣẹ́gun search for Prophet Ṣẹ́gun Adéníran. wàá máa rí àwọn àkànṣe àdúrà kan bẹ̀. we sing our special prayer there. lọ́jọ́ kẹfà ni convention wa máa bẹ̀rẹ̀. because our convention is going to start on six. láti ọjọ́ kẹfà oṣù kẹjọ yìí. from six of August. pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run alàyè. with the minister of God. àwọn tí Ọlọ́run ń lò fún ìran yìí. those that God is using for this generation. that they did not have anything máa pe àwọn àdúrà ńláńlá. we call it prayer point. nípa ibi gíga. concerning higher ground. ó oh, mẹ́ni tọ́lọ́run máa lò fún ọ. you don't know the person that God is used, God to use for you. àdúrà kan láyé rẹ nílò. your life only needs one prayer point. láti yí padà. to change. ẹni tí ó ń rán sí ọ pẹ̀lú àdúrà yẹn. the one that will send to you without prayer. ó oh, mọ o. you don't know him. wọ́n sáà ti fẹ́ ara balẹ̀. you just be patient. máa gbàdúrà pẹ̀lú wa. and pray along with us. máa gbàdúrà pẹ̀lú wa. pray along with us. ọ̀dọ̀ tó bá ní láti fi support wa. everything you need to support us. ní inú ẹ̀mí àti nínú ara. all spiritual and physical physical. o ní kó lò láti. use it. ẹ eh, fún convention tọdún yìí. for this convention. kó wá fojú sọ́nà fún. and focus. kó fojú sọ́nà fún. and have focus for him. ó ń dá mi lójú ni. I am very sure. ẹ̀rí tọdún tó kọjá ò tí tán. the testimony of last year we still have the testimony. ìwọ náà ló ní ẹ̀rí tọdún yìí. you too you have the testimony. a ó gbọ́ ẹ̀rí rẹ̀. we listen to your testimony. torí tàn rẹ̀ padà. because your story will change. lótìtọ́ àlá rẹ̀ ga. truly your dream is so high. àlá rẹ̀ sì tóbi ju ìrẹ́bí tó wà yẹn lọ. and your dream is greater than where you have. olúwa wá fẹ́ pààrọ̀ àyè the Lord wants to change your position. kúrò ní ilẹ̀ from that place to higher ground rí lórúkọ Jésù. Jẹ́ ń àwọn àdúrà kan fún ọ. Let me call some prayer for you. Nípa ibi gíga. Concerning higher ground. Nípa ibi gíga. Concerning higher ground. Ṣùgbọ́n kí n tó pe àdúrà fún ọ nípa ibi gíga. I call prayer for you. Máa pe àdúrà yẹn papọ̀ pẹ̀lú àdúrà oṣù kẹjọ. I will call that prayer along with the prayer of eight months. Máa kàn pé ẹyọ àdúrà bíi mẹ́rin àbí márùn-ún fún ọ níbi gíga. I will call eight four or five prayer concerning higher great lord. mo fẹ́ kó kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. I want you to first appreciate God. jájà àti mọ́mí tó ń gbọ́ mi. dáadáa mọ́mí lè fi tì mí. sọ pé olúwa mo dúpẹ́ o. Lord thank you. wàá porúkọ Jésù lẹ́ẹ̀kan. call the name of Jesus one. fún oṣù méje tó mú mi là kọjá sẹ́yìn. for the seventh month that you make me to scale. olúwa mo gbé ọ Lord I lift you high. o jẹ́ kí oṣù méje yẹn ó gbé mi mi. you allow that first seven not to swallow. Oh jẹ́ kó gbé ọmọ mi mi. Be alive to swallow my oh, child. Oh jẹ́ kó gbé aya mi mi. Be alive to swallow my wife. Oh, ó jẹ́ gbé ọkọ mi mi. Be alive to swallow my oh, husband. Ó jẹ́ gba àlàáfíà mi. Be alive to swallow my health. Ó jẹ́ gba iṣẹ́ lọ́wọ́ mi. Be alive to take away my job. Ó Olúwa mo dúpẹ́. God I appreciate you. Wàá máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Be thanking that God. Tó o bá ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kọ́tán. After appreciating God. Wàá tún pe orúkọ Jésù. For the name of Jesus. Ní ìgbà kejì. For the second time. Wàá tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. To appreciate that God. Fún oṣù tuntun yìí. For new month. Fún ọjọ́ òṣèré nínú ayé rẹ̀. For what is going to do in your life. Wàá ní Olúwa mo dúpẹ́. Fún ohun tó ṣe nu ayé mi nínú oṣù yìí tó mọ̀ pé wàá rí náà rí mi torí pé wàá bí ayé mi wò torí pé wàá sọ tuntun láyé mi lóṣù yìí Olúwa mo gbé ọjà wàá kọ́kọ́ àdúrà kẹta lélẹ́yìí wàá kí gbé orúkọ Jésù dáadáa wàá ní Ọlọ́run oṣù kẹjọ darapọ̀ mọ́ mi lóṣù yìí Ọlọ́run oṣù kẹjọ wọ́n darapọ̀ mọ́ mi lóṣù yìí mo fẹ́ rí nínú ìrìnàjò sí mi ò lè dá ìrìnàjò sí mi concerning the Lord. Ọlọ́run oṣù kẹjọ. God of eight months. Wàá darapọ̀ mọ́ mi. Come and wọ́n darapọ̀ mọ́ mi darapọ̀ mọ́ ilé mi darapọ̀ mọ́ ẹbí mi darapọ̀ mọ́ iṣẹ́ mi darapọ̀ mọ́ ìjọ mi wà á bí wà á ti máa gbàdúrà yẹn nìyẹn àdúrà ẹlẹ́kẹ̀rin lélẹ́yìí wà á kígbe orúkọ Jésù kọ́kọ́rọ́ oṣù kẹjọ kọ́kọ́rọ́ tó sílẹ̀kùn oṣù kẹjọ Olúwa yọ̀ǹda rẹ̀ fún mi wà á gbórúkọ Jésù lẹ́ẹ̀kan tó ẹ̀mí mímọ́ o kọ́kọ́rọ́ tó sílẹ̀kùn oṣù kẹjọ Olúwa yọ̀ǹda rẹ̀ fún mi mi olúwa yọ̀ǹda rẹ̀ fún mi olúwa yọ̀ǹda rẹ̀ fún mi wàá pé orúkọ jésù ibi tó wà olúwa lásù yìí kọjá kí n tó là kọjá olúwa lásù kẹjọ yìí kọjá kí n tó là kọjá olúwa là kọjá kí n tó là kọjá wàá pé orúkọ jésù lẹ́ẹ̀kan wàá pé lẹ́ẹ̀kan tó ẹ̀mí mímọ́ o wàá ní ẹ̀yìn ogun ọ̀run ẹ síwájú mi. Be my first gbogbo ogun tó ń bẹ nínú oṣù yìí. Free battle in this month. Ẹbí náà palẹ̀ wọn mọ́. Burn with fire. Wà á kígbe ẹ̀yin ogun ọ̀run o. You host of heaven. Ẹ síwájú mi lóṣù yìí. Go before me this month. Gbogbo tó ń bẹ nínú oṣù yìí. Every battle in this month. Ẹbí náà palẹ̀ wọn mọ́. Burn with your fire. Má gbàgbé pé. Forget. Bíbélì wí pé. Bible said. Iná ṣáájú Olúwa. I go before the Lord. Ó sì ju àwọn ọ̀tá rẹ̀ lọ. And clear all his enemies. Wà ní ẹ̀yin ogun ọ̀run. You say host of heaven. Ẹ before me this month. Gbogbo tó ń bẹ nínú oṣù Every battle in this month. Gbogbo ìjàmbá tó ń bẹ nínú oṣù yìí. Every danger in this month. Ẹbí náà palẹ̀ wọn mọ́. Clear them with fire. Ẹbí náà with fire orúkọ Jésù kó kú àdúrà mìíràn lélẹ́yìí o wà á gbà dáadáa wà á kígbe ẹ̀yin áńgẹ́lì olóore eh, ẹ̀yin áńgẹ́lì olùrànlọ́wọ́ ẹ wá jíṣẹ́ fún mi ní oṣù yìí ẹ̀yin áńgẹ́lì olóore o ẹ̀yin áńgẹ́lì olùrànlọ́wọ́ ó yẹ wá jíṣẹ́ fún mi lóṣù yìí ẹ wá jíṣẹ́ fún mi lóṣù yìí ẹ jẹ́ kí dádì kan gbàdúrà yìí ẹ jẹ́ kí mọ́mì kan gbàdúrà yìí spread his prayer. wàá kí n dorúkọ Jésù dáadáa. in the name of Jesus very well. gbogbo àwọn tó ń fi ìgbìyànjú mi ṣòfò lóṣooṣù. every hand that is making all my effort in vain this month. hey all the hand that is wasting my effort every month. gbogbo àwọn tó ń fi ìgbìyànjú mi ṣòfò lóṣooṣù. all the hands wasting my effort every month. oh ó oh, yẹ gbiná lórúkọ Jésù. I fire in Jesus name. gbogbo àwọn tó máa ń fi ìgbìyànjú mi ṣòfò. all hand that waste my effort every month. ó oh, yẹ gbiná lórúkọ Jésù. I fire in Jesus oh, name. ó yẹ gbiná lóṣù yìí lórúkọ Jésù. I fire in Jesus name. ẹ pariwo níbi tẹ́ ẹ wà. shout where you have. wàá dìde lórí ẹsẹ̀ rẹ. you will rise on that faith. jẹ́ kí ibi tó wàá gbóná. that's where you have it on. porúkọ Jésù lẹ́ẹ̀kan. name of Jesus. gbogbo ìkórìtà tí ayé mi ti ń la ẹkún àti ìkorò kọjá. every torture that my life is passing through bitterness and tears. ó oh, gbogbo ìkórè dájú ayé mi ti ń lẹkún àti ìbànújẹ́ kọjá. every torture that my life is passing through bitterness and tears. olúwa dá sí lóṣù yìí. oh lord intervene this month. jẹ́ kí ẹkún mi kó di ẹ̀rín. let my tears turn to laugh. gbogbo ìkórè dájú ayé mi ti ń lẹkún kọjá. and the torture that my life is passing through weeping. ìkórè dájú ayé mi ti ń la ìbànújẹ́ kọjá. every torture that my life is passing through sadness. olúwa dá sí lóṣù oh, yìí. oh lord intervene this month. Oh, kó sọ ẹkún mi di ẹ̀rín. my tears to laughter. ó kó were tears to laughter. wàá kígbe orúkọ Jésù. on the name of Jesus. lórí ẹsẹ̀ rẹ yẹn náà ló máa wà. on your feet. gbogbo ọ̀nà tí Sátánì fẹ́ gbà láti pa mí lákúrò every way that enemy want this month. Gbogbo ọ̀nà tí Sàtánì fẹ́ gbà láti pa mí lẹ́kún lóṣù. Everywhere that anyone wants to make me to whip this month. Gbogbo ọ̀nà tí ọ̀tá fẹ́ gbà láti pa mí lẹ́kún lóṣù. Everywhere that anyone wants to make me to whip this month. Olúwa bá mi dí ọ̀nà náà pa lórúkọ Jésù. Olúwa block that word in Jesus name. Olúwa bá mi dí ọ̀nà náà pa lórúkọ Jésù. Block that word in Jesus name. Wà á kí dorúkọ Jésù. On the name of Jesus. Àdúrà lẹ́yìn wà á gbà dáadáa. Pray this one very well. Wà á ní Ọlọ́run ibi gíga. God of ground. fi ọwọ́ agbára rẹ fà mí lọ síbi gíga lóṣù yìí. by your mighty hand take me to higher ground in Jesus' name. ọlọ́run ibi gíga o. God of higher ground. ọlọ́run ibi gíga o. God of higher ground. fi ọwọ́ agbára rẹ fà mí lọ síbi gíga lóṣù yìí. by your mighty hand take me to higher ground. fi ọwọ́ agbára rẹ fà mí lọ síbi gíga lóṣù yìí. by your mighty hand take me to higher ground in Jesus' name. ẹ jẹ́ kí ẹnìkan tó ń bá mi ó sọ̀rọ̀. let someone listen to me speak. àyè ó lè àlìdà wàá pariwo lóhùn òkè. you will shout aloud. wàá kí gbé orúkọ Jésù yẹn dáadáa. call the name of Jesus very well. iṣẹ́ ìyanu tí ó gbé mi dé ibi gíga. miracle that will take me to higher ground. Olúwa jẹ́ kó ṣẹlẹ̀ láyé mi lóṣù yìí. let it happen in my life life this month. Iṣẹ́ ìyanu tí ó gbé mi débi gíga. The miracle thing that will make take me to higher ground. Iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tí ó gbé mi débi gíga. The signs and wonders that will take me to higher ground. Olúwa jọ ṣẹlẹ̀ láyé mi lóṣù yìí. Let it happen in my life this month. Ẹ jẹ́ kí ẹnìkan pariwo. Let someone shout. Olúwa jẹ́ kí ìṣẹ̀lẹ̀ ayọ̀ kó ṣẹlẹ̀ láyé mi lóṣù yìí. Oh, Lord, let the thing of joy happen in my life this month. Olúwa jẹ́ kí ìṣẹ̀lẹ̀ ayọ̀ kó ṣẹlẹ̀ láyé mi lóṣù yìí. Let it happen in my life this month. Jẹ́ kí ìṣẹ̀lẹ̀ ayọ̀ kó ṣẹlẹ̀ láyé mi lóṣù yìí. Let it happen in my life this month. Wàá pariwo. Olúwa Ọlọ́run Oh God my creator. Jẹ́ kí ọwọ́ èmi àti olùrànlọ́wọ́ ọwọ́jọ́ mọ́ mi débi gíga ó kara lọ́sùn yìí. my hand and the hand of my helper that will take me to higher ground connect this one. ọlọ́run ẹlẹ́dàá mi o. all my creator. jẹ́ kí ọwọ́ ẹ̀mí àti olùrànlọ́wọ́. let the hand my hand and the hand of my helper. tí ó gbé mi gíga. take me to higher ground. jẹ́ ó kara ní oṣù yìí. let it connect this month. jẹ́ kó kara ní oṣù yìí. let it connect this month. ẹ pariwo lóhùn òkè. shout aloud. jẹ́ kí ibi tó wà yóò lágbára o. that's where you have been. èyí ni àdúrà fún oṣù kẹjọ. this is the prayer for the head. olúwa jẹ́ kí n gba ìpè ayọ̀ lóṣù yìí. hold on let me receive a good news call this month. Jẹ́ kí n gba ìpè ayọ̀ lóṣù yìí. Call of joy let me receive it this month. Olúwa jẹ́ kí n gba ìpè ayọ̀ lóṣù yìí. Let me receive the call of joy this month. Ẹ pariwo orúkọ Jésù. Call the name of Jesus. Ẹ jẹ́ kí ẹnìkan tó ń gbà mí ó sọ̀rọ̀. Let someone listen to me speak. Olúwa. Oh Lord. Ohun ayọ̀ tí mo ti ń retí lọ́jọ́ pípẹ́. good thing I've been expecting for a long time. Jẹ́ kó tẹ̀ mí lọ́wọ́ lóṣù yìí. Let it reach me this month. Olúwa ní àdúrà èèyàn kan lélẹ́ o. The Lord said this is someone's prayer. Ohun ayọ̀ tí mo ti ń retí lọ́jọ́ pípẹ́. Every thing that I've been expecting for a long. time. Ohun ìyanu tí mo ti ń retí lọ́jọ́ pípẹ́. The miracle things that I've been waiting for long. Ohun ẹ̀rí tí mo ti ń retí lọ́jọ́ pípẹ́. The thing I've been waiting for for long. Jẹ́ kó nínú ayé mi lóṣù yìí. Let me nínú ayé mi lóṣù yìí. Ẹ pariwo níbi tẹ́ ẹ wà. you are. Èyí ni àdúrà fún oṣù kẹjọ. Wà á kígbe. Shout. Wà á porúkọ Jésù ní ìgbà mẹ́ta. Olúwa jẹ́ kí ẹ̀rí jáde nínú ayé mi lóṣù yìí. Oh Lord, let testimony manifest in my life this month. nínú gbogbo tí mò ń là kọjá. in everything I'm passing. olúwa mú ẹ̀rí jáde fún mi bẹ́ẹ̀ lóṣù yìí. bring your testimony for me this month. mú ẹ̀rí jáde láyé mi lóṣù yìí. bring your testimony in my life this month. mú ẹ̀rí jáde nínú tí mò ń là kọjá. bring your testimony from where I'm passing. bí wàá ṣe máa gbàdúrà yẹn nìyẹn. we are going to pray the prayer. gba eléyìí ní èyí tó kàn yìí. pray this one for the last. mo fẹ́ kó gbà wá wá rántí. I want you to pray. ẹ wàá wá rántí orúkọ ọkọ ẹ. now remember your husband. wàá rántí orúkọ ya remember your wife name. jẹ́ kí àwọn màmá màmá yẹn kan rántí orúkọ ọmọ wọn. let those mothers mention their children name. mo bẹ̀ kó gbá dáadáa. I want you to praise very well. orúkọ Jésù lẹ́ẹ̀kan. call the name of Jesus. Olúwa fi àmì rẹ sí mi lára lóṣù. Oh put your mark on me this month. fi àmì rẹ sí mi lára lóṣù. place your mark on me this month. fi àmì rẹ sí mi lára lóṣù. place your mark on me this month. fi àmì rẹ sí àwọn ọmọ mi lára. place your mark on my children. fi àmì rẹ sí ọkọ mi lára. place your mark on my husband. fi àmì rẹ sí ìyàwó mi lára. place your mark on my wife. mo fẹ́ kó gbàdúrà yẹn dáadáa I want you to pray the prayer very well. bí àmì Ọlọ́run bá ń bẹ lára rẹ. if you have the mark of God. èṣù àti àwọn ọmọkùnrin ò lè rí ọ́fíìsì kankan. any organization cannot do you any harm. wọn ò lè fọwọ́ kàn. they cannot touch you. bóyá lójú oorun ni tàbí lójú ayé. maybe in your dream of physical. wàá ní olúwa fàmì rẹ sí mi lára. the God place the mark on me. fi àmì rẹ sí mi lára. place the mark on me. fi àmì rẹ sí mi lára. place the mark on me. fi àmì rẹ sí ọmọ mi lára. place the mark on my children. bó o ti ń gba àwọn àdúrà yìí. as I this prayer. rí ọwọ́ ọlọ́run. you see the hand of God. mo wí lórúkọ olúwa. I say the name of the Lord. nínú oṣù yìí wàá rí ìyanu ọlọ́run. in this month you see God's miracle. mo gbàgbọ́ ni. I believe. ó dẹ̀ dá mi lójú. I am very sure. ṣé oṣù yìí. that this month. ìṣẹ̀lẹ̀ ayọ̀ á ṣẹlẹ̀ láyé rẹ rẹ ó dá mi lójú ni ah, ìwọ sáà ti gbàgbọ́ bẹ́ẹ̀ wàá dé ibi gíga sọ̀rọ̀ gbàgbọ́ dẹ̀kún fún àdúrà ní oṣù yìí èyí tó kù tí ọdún yìí máa parí ó jẹ́ àkókò tó lágbára ṣùgbọ́n mo gbàgbọ́ lọ ọlọ́run àbọ̀ ọlọ́run máa dájú lórí rẹ òkùnkùn dẹ̀ nílé láyé inú ayé rẹ mo gba ọlọ́run mẹ́gbà pé ní yóò ṣe ọ́ ní kò ṣe fún ìran òkùnkùn. that he will, not, he will make you not the thing that will not be easy to catch for the uh, uh-huh. kingdom of darkness. yóò ṣe ọ́ ní kò ṣe mú untouchable. you will be untouchable. fún ìran àwọn òkùnkùn. for the kingdom of darkness. lórúkọ jésù. in the name of jesus. fi sí ọkàn ìpàdé wa tó ń bọ̀ yẹn convention wa. mind our convention. mo fẹ́ kó rí mo fẹ́ kó kó bá wa náà yọ̀. I want you to rejoice with us. torí ìwọ náà láyọ̀ lọ́dún. because you two will celebrate this year. ẹ ọ ti jẹ́ alábàápín pẹ̀lú iṣẹ́ ìránṣẹ́ wa. you are paying an associate with our ministry. òun ló fi ń gbọ́ eléyìí. that is why you are listening today gbàgbọ́ pé. I believe that. Iṣẹ́ ìránṣẹ́ wa ti kan ayé rẹ lọ́nà kàbí òmíràn. Our ministry have touched your life one way or the other. Gbogbo àwọn messages wa tó wà lórí YouTube tá a máa ń gbọ́. All our messages on YouTube that you normally. Mo gbàgbọ́ pé ó ti kan ayé rẹ lọ́nà kàbí òmíràn. I believe it has touched your life in one way or the other. Tó bá ti kan ayé rẹ. Actually it has. Jẹ́ kí Ọlọ́run náà lọ láti kan ìpè yìí nínú òsì. Let God use you to touch the this ministry in this month. ní àkókò tá à ṣe àjọ̀dún wa yìí. at the time that we are observing our convention. jẹ́ kí ọlọ́run ó lo ìwọ náà. let God use you. láti fọwọ́ kan ìpè yìí. to touch this ministry. láti láti ràn iṣẹ́ ìránṣẹ́ yìí lọ́wọ́. support this ministry. láti bá wa yọ̀ nínú oṣù yìí. to celebrate with us this month. ẹ láti dùn ìpè yìí náà nínú. to make this ministry be happy. láti ránṣẹ́ ẹ̀bùn rẹ tàbí nǹkan. to send your gift or anything. nínú oṣù kẹjọ yìí tá a yìí. in this month that we have. àmọ́ mọ́ ń gbà ẹ̀rí lójoojúmọ́. I used to receive testimony everything. Kò sí ọjọ́ àti ọ̀sẹ̀ tàbí oṣù tá ìgbà ẹ̀rí. There is no day nor week nor month that we did not receive testimony. Ohun ṣe nípasẹ̀ àwọn àdúrà tí wọ́n ń gbọ́. But what God have done through this prayer that they. Mìíràn tilẹ̀ ń lo àdúrà yìí ní ilé ìjọsìn wọn. Some even use this prayer point in their church. Tá ò tiẹ̀ mọ̀. That we don't even know. Wọ́n lo àwọn messages wáyé. They use this message. Tolúwa bá ti ń lo àwọn messages yìí. God has been using this message. Láti pàṣẹ iléeṣẹ́ ìránṣẹ́ yìí. Through this ministry. Àti ikọ̀ rẹ̀. And his minister. Àti wòlíì rẹ̀. And his prophet. Láti bùkún ayé rẹ̀. To bless your life. Ìwọ náà náà jẹ́ olùbùkún fún ìpè yìí. you too be blessed this ministry. ní inú oṣù yìí tá ṣe àjọ̀dún wa yìí. in this month that we are observing our harvest, àjọ̀dún yẹn ó dẹ̀ nínú oṣù kẹjọ yìí. the convention will start on six of this month. ọjọ́ kẹfà oṣù kẹjọ. the sixth of August. ọjọ́ márùn-ún nínú rẹ̀ yóò jẹ́ ìsọjí. five days will be of revival. Ẹ crusade ìta gbangba. It will be an open crusade. Bẹ́ẹ̀ dẹ̀ ni ọjọ́ Sunday la máa ṣe àṣekágbá fún àjọ̀dún. And Sunday will be the thanksgiving for the adventure. Bó o ti ń jẹ alábùkún fún wa. As you are blessing us. Gbogbo ìgbà tó bá ti ké pe Ọlọ́run ìpè yìí. Whenever you call the God of this calling. A dá ọ He will answer you. Twenty-one. Àwa sì ń retí ẹ̀rí rẹ bákan náà. We are your testimony. Jẹ́ kí ẹ̀rí rẹ kó tẹ̀ wá lára. Let your testimony reach us. Bí ọwọ́ méjèèjì lé orí ẹ̀ mo fẹ́ gbàdúrà fún ọ. Let your two hands on your head I want to ọlọ́run àwọn ọmọ ogun. I say in the name of the Lord God of hosts. fún gbogbo àwọn tó gbé ọwọ́ lé orí. for those that place their hand on you. ọlọ́run tí mo pè é kó dáṣẹ́ ọ̀rọ̀ ayé rẹ lóṣù. I call we intervene in your case tonight. ọlọ́run oṣù kẹjọ tí mo pè é. God of the eight month attack come. mo ní kó darapọ̀ mọ́ lóṣù. he will join you this month. mo wí lórúkọ ọlọ́run àwọn ọmọ ogun. I say in the name of the Lord God of hosts. gbogbo agbára tó sọ ibi gíga di èèwọ̀ fún ìran rẹ. every power that make our ground to be a taboo for your generation. gbogbo agbára náà máa jóná dànù. the power we burn. lórúkọ Jésù Kristi Nazareth. in the name of Jesus Christ of Nazareth. ibi gíga tó jẹ́ kó dé tí wọn ò jẹ́ òde bẹ̀. the high ground that is supposed to have blessed God that is. olùwà allow you. The Lord will take you there this month. Gbogbo búburú tó ń bọ́ jẹ́yọ̀ àti èyí tó ń bọ̀ òrùn Every evil that comes with day and night. Nínú oṣù kẹjọ yìí. In this eight months. Kò ní ní ipa lé orí rẹ. You don't have impact over your life. Bàbá rí ọjọ́ tí Sàtánì dẹ tàbí ọ̀. If there is any day that enemy have set trap for you. Nínú oṣù kẹjọ tá a wọ̀ yìí. In this month of August. Ọlọ́run mi kò gbé ọkọ jáde. My God will make you to overcome it. Ẹ̀mí mímọ́ kò gbé ọkọ jáde. Holy spirit will make you to overcome it. Ìbá yóò ní ká lóṣù yìí Power of enemy will not catch you this month. That will be that they want you to wait for àwọn ọ̀tá rẹ ló máa sún. it's the enemy that will win. ó tó ti gbọ́ Ọlọ́run gbọ́ fún. what you have been believing God for. fún ọjọ́ pípẹ́. for long time. á farahàn nínú oṣù. it will manifest this month. wàá gba ìpè ayọ̀. you will receive a Call a good news call. Lórúkọ Jésù Kristi. In the name of Jesus Christ. Bẹ́ẹ̀ dẹ̀ la rí o. So shall it be. Ọ̀nà rẹ̀ ńlá o. Your word is open. Gba ìwòsàn lórúkọ Jésù. Receive your healing in Jesus' name. Nínú oṣù mo kò rí ìwòsàn rẹ. In this month I said receive your healing. Ẹ̀yin ọ̀gá ìwọ ọkọ ẹgbàá ọkọ yín. Those that you are believing God for husband receive your husband. Ẹ̀yin tẹ̀ ń wá ọmọ ẹgbàá ọmọ yín. Those that are believing God for child receive your child. Ẹ̀yin tẹ̀ ń wá iṣẹ́ ẹgbàá iṣẹ́ yín. Receive your job. Ẹ̀yin tẹ̀ ń wá visa ní àbí ìwé ìgbélóyè ẹgbàá. Those that are believing God for visa receive it. Lórúkọ Jésù Kristi. In the name of Jesus. Jésù Olúwa Jesus name our Lord. Amen. Amen. Bí a fẹ́ bẹ̀ àdúrà. Maybe you